money on ground. ground. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh air. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. fresh fm. ó yá wá mi ò fresh fm tó lápọ́njà ó ká gbọ́ fresh fm ó tọ́jú òyìnbó fún un kájọ máa gbọ́ orí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ ó yá kò bẹ̀ síbẹ̀ ó yá máyé kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. lẹ́yìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ ń yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún ó Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe lọ́ pẹ̀lú fresh fm. fresh one oh five point nine fm. ẹkún ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó falafala ẹkún ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó falafala. ìròyìn kan ń fẹlẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kódà ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. balẹ̀. ajá balẹ̀ ìròyìn tó bá ti ṣí ẹgbàá pó ti ṣí ni ojúmọ́ ayọ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa ká mọ̀ kí gbogbo baálé eléyìí ẹlẹ́gbẹ̀rún àgàmọ̀ ni o ká mọ̀ kí gbogbo ìyáálé eléyìí o ẹlẹ́gbẹ̀rún àpótì tọ́rọ yìí náà mọ̀ wípé adé tẹ́ ẹ rí yẹn la fi mọ̀ bá èrùkẹ̀rẹ̀ tẹ́ ẹ rí yẹn la fi mọ̀ àwọn àjòyè róhùn ìpèlè tẹ́ ẹ rí yẹn la fi mọ̀ àwọn olórí tẹ́ dórí àwọn ìyálóde láàfin tọ́ba jẹ́ ti ròyìn àjá balẹ̀ hmm. ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé hmm. bẹ́ẹ̀ bá ti rí táyọ̀ ọkùnrin hmm. náà lẹ́rìí táyọ̀ obìnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àkú ojúmọ́ ojúmọ́ ọlá ojúmọ́ ọ̀la ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa ẹni èjì ẹ̀ta ìrìn àrùn òní náà ni ọjọ́ ìkẹtàdínlẹ́ẹ̀mẹ́kẹ́ni ah, bó ti ń ṣàdúrà àṣàmí àṣàṣẹ èèmẹ náà. ọdẹ kò burú òní ni ọjọ́ ìkẹtàdínlọ́gbọ̀n èyí ti ṣe ojú oṣù kọkànlá nínú ẹgbẹ̀wá ọdún ó lé mọ́kànlélógún tó ọba òkè ó jẹ́ agúnlẹ̀ ayọ̀ o nínú ọkọ̀ tá a wọ̀ yìí àwòye bá a ti fún yín ní tuntun tá a mọ̀ fún yín ní tuntun ìròyìn tá a pè lájà abalẹ̀ pẹ̀lú ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ Saturday Punch tó ń ti The Nation Saturday Saturday Tribune tó ń ti Saturday Sun Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí G.O. mọ̀mí J.P lórúkọ tèmi. tó ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ ojúmọ́ tó mọ̀ là á fi jẹpo ilẹ̀ tó mọ̀ là á fi jẹyọ̀ mádùnmádùn bàbá oyin lágbára ọba mi èdùmàrè àtúnjọ ṣe bẹ́ẹ̀ àtúnjọ jẹ́ lẹ́ni ni o ọjọ́ àbámẹ́ta eléyìí tó jẹ́ pé òun náà ló gbẹ̀yìn nínú oṣù kọkànlá ọdún ogún àti ogún ó lé kan ọbẹ̀ Èdùmàrè mọ́ ṣe léyìí tí ó gbẹ̀yìn fún kọ̀ọ̀kan wa láyé o yà á ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ìdùnnú àti ayọ̀ rẹpẹtẹ ni o gbogbo ń tá a bá sì ti dábàá rẹ̀ tá a bá ti ń ta sí báyìí kọ́bẹ̀ Èdùmàrè ó jọmọ́ lérè rẹpẹtẹ fún wa ni o tá a bá ti ń kàn kó mọ̀ já sí ọ̀la fún wa ṣe wá rí ọdún ogún àtogún ó lé kan bó ṣe kù bẹ́lẹ́ ń já yìí ọbẹ̀ ò ní jó já ẹ̀mí wa jù ú lẹ̀ àwa láàjà jù ú lẹ̀ tá a tó mọ̀ ah. tẹ̀síwájú nínú ìṣeré à ń kí yín gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa ní lẹ́yìn tẹ́ ẹ ń gbọ́ wa níbi tó jẹ́ pé àárọ̀ lẹ́wà gbẹdẹgbẹdẹ gbẹdẹgbẹdẹ tí rọ kókò lágbàlá ni ó rọ̀ wá sí dùnú òun ayọ̀ rẹpẹtẹ bẹ́yìn ò bá wá sí làárọ̀ lórílẹ̀‐èdè ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé àákò náà wà ń ọbẹ̀ èdùmàrè ó fi rọ̀ yín gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí ti ṣe rọ̀ kókò lágbàlá ni o táyọ̀ ọkùnrin àti táyọ̀ obìnrin àtúntì dé tayọ̀tayọ̀ náà la sì tún dé o oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì ló ń kí yín ọmọ yín ni ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ rè tóun náà fẹ̀yìn fáyọ̀ tó pọ̀ agúnrégé ìlédè ẹ̀ṣẹ́ àti lọ́wọ́ ọlọ́mù wà ń tèmi tayọ̀tayọ̀ náà látùmọ̀ tari ẹ̀sán àtẹ́gùn etí ayọ̀ báyìí ni ẹ mọ̀ bá wa fi gbọ́ fèrè ayọ̀ ìlà fẹ́ mọ̀ fọ̀n táyọ̀ obìnrin hmm? bó wa ni aṣọ olódodo rẹ̀ mọ̀ ìjọ kàǹgbálà. <laughs> mo wò dáadáa ní kí n tó mọ̀ pé olódodo olódodo làásọ wa lò wá <laughs> adéfìlà pẹrẹ kú sí Jerúsálẹ́mù àbí kí ni táyé lélẹ̀ bó lélẹ̀ ti rí Jerusalem tọ̀run ní Jerusalem ayé ló dé àbí bò ní mọ́mí Jerusalem ah, mọ́mí JP. ṣó o ti ẹ máa lórí Facebook gbogbo tí mo sọ kẹ lọ rèé yẹ̀ wò n mm, ò mm, mm, rí mi látàgò márùn bó ṣe rí gẹ́lẹ́ n ò tí rí mi látàgò márùn ni àtòrí ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ jí lórílẹ̀‐èdè bí ọmọ rí. ó kàn wá fẹ́ wọn máa sọ tí mo wọ̀ àti bíi fìlà tí mo dé àní ọ̀rọ̀ rẹ mi ọ̀mọ́ tẹ́mi ó ṣe sí ni ah! ṣé ń kọ́kà wà á jókòó lẹ́gbẹ̀ẹ́ bíi lẹ́gbẹ̀ẹ́ mi kókóró ìwé ìròyìn wájú ẹ̀ kẹ́mi rí ọjọ́ máa ka. ọmọ pé mo ye sọ nísìn inú tiẹ̀ náà tó dùn rí pé aṣọ rẹ lódòdó lóòótọ́ ah. ìwọ́gbẹ́ ni wọ́n kò dòdò ní bẹ́ẹ̀ ìsọ̀kè náà lọ́jọ́ wa náà kó nu kàkí tó jẹ́ aláwọ̀ ewé kàkí aláwọ̀ fìlà rẹ̀ náà. ọ̀rí mo ṣe dé sí i ọ̀rí tó kó sẹ́sì ni ọ̀rí sẹ́lá rẹ̀ kọ́ ẹ̀ kó rí ayọ̀ ọkùnrin báyìí òbí. ṣé fúnra rẹ lọ ràn ṣé ah! tẹ́lọ̀ lọ́bọ̀ ràn. n ò àtẹ́lọ̀ sí àwa túmọ̀ ọ̀ràn sọ. ok káfíńtà lọ́bọ̀ ràn sórí orí mi waheed ló mọ̀ ká pìrìsẹ́ńtà ah! yóò mọ̀ràn tán yóò tó eh? máa bí ní ọ̀yọ́. ó lè bí ọgbẹ́ sẹ́wọ̀n ìròyìn lọ́fẹ́ ká ẹ̀wọ̀n ìwé ìròyìn kan ìwé àlọ́ ni. <laughs> níwọ̀n mo fẹ́ pàlọ́ àpagbè ni. ẹ wo ẹjọ́ bẹ̀rẹ̀ sí ni mo já fún yín. èyí láàmú rí ayọ̀ láàmú yọ̀ ń tà fi ní dunnú rẹ́rìn mọ́ kò ní ṣẹlẹ̀ sí kọ̀ọ̀kan wa pátápátá lágbára ọlọ́run eré gbogbo tó yẹ wá yẹ ògo olúwa yóò darí ẹ̀ kò o ọba òkè ọ̀tá wa lọ́rí ọdún ẹ ń yo ṣé ẹ gbàgbé bóyá ọjọ́rú Wednesday tí ń mm. bọ̀ yìí ti ṣe ọjọ́ àkọ́kọ́ oṣù kejìlá ọdún twenty twenty one mm-hmm. ó ní àwa ó tún bẹ̀rẹ̀ àjọ̀dún èwe o pẹ̀lú pé àwọn ọmọ yín one thousand five hundred naira ẹ má fi ọwọ́ mẹ́wọ́ ẹ̀ wá jẹun débi tí ẹ wàá ṣe tí ó dùn àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ti ṣe lọ́dọọdún mm. ènìyàn tó wá dùn wọ́n nú lọ́tẹ̀ yìí ah, ẹ̀yin ọ̀kan mo wá bí rí ẹ mà mí sí o ẹ wá tọ̀ wò ẹ rí i pé rere lolúwa aago mẹ́jọ àárọ̀ títí di aago mẹ́fà rọ̀lẹ́ mm. òní ọjọ́ Wednesday yìí ni àṣìde tọdún yìí lágbára Ọlọ́run ẹ bá ń kọjá ń bí tí bá ti ń kọjá ní àdúgbò wa ń bí yóò ti máa rí wípé pọ̀pọ̀ ṣinṣin ọdún ó ti bẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ́ni jása ọ̀sán lára alábíàmọ́. bẹ́ẹ̀ ni o mọ̀ wípé àlejò tó bá ju onílé lọ hmm. ariwo báyìí lè yan fi ti káàmù <laughs> àwọn náà yinrin yinrin tí iléeṣẹ́ wa ti déwọ̀ yìí tó ní kérésì ni ilé rẹ̀ gan wọ́n ti kọ́ tán bẹ́ẹ̀ yàrá ti ń kọjá ní òtí mọ̀ rí bàbá hmm. àwòrán rẹ̀ ah. ṣùgbọ́n kí bàbá gangan tó dé láti róòmù ọjọ́ kìíní oṣù kejìlá wednesday oh, one thousand five lọ́mọ <laughs> àní mọ náwó àrùn owó mi ò tó ẹ̀jẹ̀ ò tó àní ná lórí wọn. ẹ jẹ́ fìyẹn máa lọ sí ọwọ́ iwájú fìlà àròyìn tọ́jú àjá àbalẹ̀ ṣíṣí ni gẹ́lẹ́ ìròyìn tó jẹ́ àjá àbalẹ̀ ṣíṣí ni pẹ̀lú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tó bá wa wá sóde torí pé ntí ìwé ìròyìn ntí ọba gbélé rí téńté náà ni àwa jíṣẹ́ rẹ̀ láì ní àfikún tàbí àyọkúrò ẹ jẹ́ ń ṣíde láti ìta gbangba ìwé ìròyìn ti The Nation Saturday níbi ìròyìn kan tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ epo bẹntiró nílẹ̀ yìí ni ò pé àyọ̀wó ìrànwọ́ àyọ̀wó ìrànwọ́ àmọ́ hmm. wá fún àwọn èèyàn ní ẹgbẹ̀rún márùn márùn hmm. owó ẹgbẹ́ ìsàmọ́ ìbínú èyí tí ìjọba àpapọ̀ wí wọ́n ní àwọn ẹgbẹ́ IPMAN àti ẹgbẹ́ míì wọ́n ní ń tà wọ́n ń tà wọ́n o àwọn mọ̀ sí ọ̀rọ̀ bó ṣe ti ń lọ láàrin ìjọba àpapọ̀ àti ọ̀rọ̀ ayọ̀wọ́ òrànwọ́ epo báwọn sì wà lẹ́yìn ìjọba àpapọ̀ gbágbágbá kí wàá ní ẹni tí wọ́n fi wí àfi tá a bá dé ojú ìwé ìkẹtàléní ọgbọ̀n ìwé ìròyìn ti The Nation Saturday. tó ìròyìn yẹn gbajúgbajà ló jẹ́ o torí pé à ń kó ni bí aṣọ ẹgbẹ́jọdá wọ́n pé ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti di eléyìí tí kò wá ti ń pẹ́ àwọn ò ní gbà o àwọn ò fa agbọ̀n mú jálè lórí ni o bọ́bá yìí tún lè di wípé owó epo rọ̀bì iye ara jálá rẹ̀ ó tún gbéra sókè sí o lójúde ìwé ìròyìn Saturday Sun gangan ni ìròyìn yẹn wà tí wọ́n kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ bó tiẹ̀ jẹ́ pé ojú ìwé kejìdínlọ́gbọ̀n ni wọ́n fi sọ̀dọ́ sí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ èèkàn kùgbùkùgbù àwọn olóṣèlú lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti àwọn míì àti àwọn míì káwọ́ àwọn ni wọ́n ti ń sọ̀rọ̀ oníkálukú ti ń pé rárá o ẹ má tún fi pọ̀ lu pì ah, ẹ mọ̀mọ̀ jẹ́ kí àwọn èèyàn ó tún wá rí ìnira kún ìnira kẹ̀ wọ́n ní àwọn onígbà o kówó epo tún lé sí i ẹgbẹ́ eléyìí tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà náà ti sọ̀rọ̀ pé àní àní ò sí o bí wọ́n bá fi pé pínrín kan owó epo tún fẹ́ lé àjẹ́ wípé àwọn ó sẹ̀rẹ̀ sínigòlè ìwòsàn níran àwọn ó sì jẹ́ kí nǹkan dẹnu kọlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ à ń bọ̀ ń bẹ̀ lódìdí o ọbẹ̀ èdùmàrè máa sọ wá ńlẹ̀ yìí. ọba Èdùmàrè yóò túbọ̀ máa sọ wá yóò túbọ̀ máa pa wá mọ́. àmín. níbi tí ìpínlẹ̀ Benue ń béèrè lọ́dọ̀ àjọ EFCC àti ICPC láti lọ rèé tanná wádìí ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Benue wọ́n pẹ́ kí wọ́n lọ rèé tanná wádìí rẹ̀ ni o torí wípé àwọn rí i pé ọ̀pá lámbàtàn ti àkúfàgò hmm. ọ̀nbẹ́nu àpamọ́wọ́ rẹ̀ fún ètò ìṣúná tó ojú ìwé ìkarùn-ún ìwé ìròyìn ti The Nation Saturday ni mo ká ìròyìn yẹn mọ́ eléyìí hmm. ní ọ̀jẹ̀ ń jẹ́ iṣẹ́ ti ìta gbangba ìwé ìròyìn ti Saturday Punch níbi tí wọ́n wí pé ẹ̀yin Yakasai sọ̀rọ̀ wípé iṣẹ́ rí Tinubu ọwọ́ abamilálejò ìbánilálejò ẹnu àgbàlóbi ti gbó wípé ẹ fọwọ́ ti òun bí igba ẹkẹ́ ti fọwọ́ ti létí igba èrún pawọ́pọ̀ ọmọ àgìyàn láti díje rúpo ààrẹ ní ọdún 2023 wọ́n pe Yakasai pé kò lè mọ́ rí bẹ́ẹ̀ àjọṣepọ̀ tó gbangba wà láàrin àwọn ni níbẹ̀ ń ta gbangba àwọn ìròyìn ti Saturday Punch. bó o ti ṣe ka ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú ni mo náwó mú ìwé ìròyìn Saturday Tribune èyí tó jẹ́ máa agbo òṣèlú ń bẹ ojú ìwé kẹfà ni wọ́n fi sọ̀dọ́ sí ojúde làkòríwà kókó ẹ̀ ni wọ́n kó bẹ́ẹ̀ ni o wọ́n pe lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn All Progressives Congress APC wọ́n pe gómìnà méje tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti fi gbà kan jẹ́ gómìnà rí méje wọn ni wọ́n ti ṣetán báyìí o láti sọ pé àwọn fẹ́ẹ́ dìgbò fún ipò alága àtẹgbẹ́ òṣèlú APC ẹ̀wá já fìyún yẹn lẹ̀ àwògedengbe nínú ìwé ìròyìn Saturday Tribune ní tí wọ́n dìídì kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ sójúde láàárọ̀ yìí tí wọ́n lọ rèé fi ìròyìn gangan lẹ́kùnrẹ́rẹ́ sí ojú ìwé karùn-ún òun ló mà ní í ṣe pẹ̀lú ti Plateau wọ́n ní ní Plateau àwọn kan tàwọn ti àwọn darandaran mèyí tìyàlà wọ́n ní wọ́n jọ ṣe bẹ́ẹ̀ fi ìjà wọ́n mọ̀ fi pẹ́ tamọ̀ ní wọ́n ní bó ti ṣe jẹ́ wípé àwọn gidi gan kú agbébọn ah! wọ́n mọ̀ dẹ́mi èèyàn mọ́kànlá légbodò wọ́n ní wọ́n tún dáná sun ilé wọ́n ní ní báyìí o ilé ẹjọ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ ti kéde wípé ẹ wò àwọn agbésùmọ̀mí wọ̀nyí ẹ wò agbésùmọ̀mí ni ẹjẹ́ á mọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá ti ń di dìgbòlùjà mọ̀ dárúgúdù sílẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ láti mú wa lódìdí fún yín. pẹ̀lú ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ lẹ́nu ẹni tí í ṣe adarí àgbà fẹ́ka ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn Abubakar Malami ó pe ìjọba àpapọ̀ ti wá ṣetán báyìí láti máa gbé ewúro sí àwọn ìka ìdá tí ń dàlúrú lójú nílẹ̀ wa Nàìjíríà torí wípé ìlànà mọ́fọ́kọ́ omi ṣọ̀nà ọjọ́ kan làá ìníjọba àpapọ̀ fẹ́ múlò ojú ìwé ìkẹfà ìwé ìròyìn ti The Nation Saturday ni mo ká ìròyìn yẹn mọ́ níbi ìròyìn míì náà tó sì tún jáde wọn pé ní ìpínlẹ̀ Zamfara wọn pé iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ ti kápá kúté sílẹ̀ báyìí o gbogbo àwọn ọ̀daràn ẹyẹ tí mo sàn tí wọ́n ń dáwọn èèyàn lọ́wọ́ kọ́ nípa ètò ààbò ìpínlẹ̀ Zamfara bẹ́ẹ̀ lójú ìwé keje ìwé ìròyìn ti The Nation Saturday tó jáde fún tòní. tó lójú ìwé kẹta ìwé ìròyìn Saturday Sun tó jáde láàárọ̀ tòní wọ́n ní ọ̀rọ̀ ti jáde o wọ́n ní wọ́n ti ń sọ o ọmọ ojúku ìyàwó ojúku Bianca ojúku wọ́n ní ló ti fi ọ̀rọ̀ léde o wípé ìbéèrè tí àwọn èèyàn tí wọ́n ń béèrè fún pé àníṣe àwọn fẹ́ ya àwọn fẹ́ wà ní orílẹ̀-èdè ti Biafra o wọ́n ló ní ìbéèrè òun káwọn èèyàn máa béèrè fún un ó ní kò ní tètè kú òun lẹ́ o torí wípé kéde ó ní ìdásílẹ̀ tí wọ́n bá dá Kanu sílẹ̀ ó tiẹ̀ tún lè mú kí nǹkan kó tún bẹ́ sún ẹ́ díẹ̀ àtàwọn nǹkan míì tó tún sọ ojú ìwé kẹta ìwé ìròyìn Saturday Sun ni ìyẹn wà ẹ wá já wá sí ojú ìwé kẹfà níbi tí ààrẹ ti ń nàka pé sọ̀rẹ́ ẹ̀jẹ̀ á kìlọ̀ fúnra wa o ìgbọ́dọ̀ ah, gbọ́ o kẹ́nikẹ́ni kí wọ́n kó àmọ́ ti ẹ̀kẹ́ èébú báwa àmọ́ bú ni ju ògúlùtú ọ̀rọ̀ lóníhun eh, eh, eh, kí gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣe ẹnu wọn ní mìtọ́ọ̀nù ẹ̀gbẹ́nu lọ ẹ̀ má búyàn ibi tí baba tí wọ́n gbé wọ́n ti ń ṣí ojú ọ̀nà ní Sokoto ibẹ̀ ni wọ́n ti dé Sokoto ọ̀rọ̀hún sétí àráyé. ọ̀dà kò burú jẹ́ ń rọra ju eléyìí mọ́ kó tó di pé àárò ojú ọjà lọ́rọ̀ ìpolówó ti àgbékarí abala a níbi tó ti jẹ́ pé ní ojú ìwé keje ìwé ìròyìn ti Saturday Punch ìròyìn kan bẹ́ẹ̀ mẹ́tẹ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re fi sọ wípé àwọn ọ̀mọ̀ráyè rádaràdarà dáńsìn káwọn ṣẹ̀ṣẹ̀ máa bẹ ìjọba àpapọ̀ kó tó ṣe ntótọ́ nípa yíyọ̀ǹda olóyè Sunday Ìgbòho ẹni tí í ṣe ajàfẹ́tọ̀ ọmọ ilẹ̀ Yorùbá ni àwọn ọ̀rá yẹra dáradára o ẹ̀yin ẹjẹ́ wọn kò mọ̀ kí wọ́n tẹ̀síwájú láti ṣe mọ́ àhámọ́ ṣebí bí ẹṣin tó jẹ tí ò yó ẹgbẹ́ hmm. ìgbẹ́ lójú ó tì ọmọ lójú ìwé keje ìwé ìròyìn ti The Punch. ká tó lọ ojú ọjà wo kíṣẹlẹ̀ kan ló ṣẹlẹ̀ yìí o àbá pè ní ọgbà ẹnu tán tọ́rápá láwọnú ni o wọ́n pe ní ìpínlẹ̀ Ondo wọ́n gbé olórí ilé ẹ̀kọ́ girama tá a mọ̀ sí principal wọ́n gbé igbákejì rẹ̀ àwọn ajínigbé wọ́n tún gbé àwọn olùkọ́ mẹ́ta ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ londo ẹ̀wá já lọ sí ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣẹlẹ̀ wọ́n ní ẹnìkan tó jẹ́ afurasí tó dìídì kó ohun ìjà tí wọ́n fi jagun sínú ọkọ̀ tó kó bámu ọkọ̀ bọ́ọ̀sì wọ́n ní wọ́n ti mú o àti Katsina ló ti ń bọ̀ Àkúrẹ́ lọ́wọ́ ti bá wọ́n ní gbágabẹ̀ òun náà ni wọ́n sì jù sí bákan náà wọ́n pín akàn tí wọ́n jẹ́ kànáńkòrí ẹ̀ tí wọ́n jí ọlọ́pàá gbé wọ́n ní wọ́n mọ̀ tí ń béèrè owó owó tí wọ́n sì ń béèrè fún gẹ́gẹ́ bí owó dọ́là igba mílíọ̀nù náírà two hundred million lówó tí wọ́n ń béèrè o hmm. ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune. ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti Saturday Punch ni màá kàn rọra fi eléyìí ṣe èní orí fìlòhún gèlè ìròyìn àjábalẹ̀ tó jẹ́ ògèrè ẹ̀ tara ń ṣí fún yín. mo rò pé bọ́ọ̀ bá kọ ọmọ fi kónkó lórí ẹ̀ ṣí. níbi tí wọ́n sọ wípé ní ìpínlẹ̀ Adamawa wọ́n ti fi olùgbòǹgbòrò tó ń ti àgádágodo gbàǹdùgbàǹdù sí ẹnu lóró àwọn ilé epo bíi méje kan ti pa lẹ́sùn wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa mú àlékún bá owó tí wọ́n ń ta jálá epo bẹntiró nípínlẹ̀ Adamawa abádójúwé kẹsàn-án ìwé ìròyìn ti The Punch ẹ̀ mọ̀ ilé epo tọ́rọ̀ kàn àti àwọn tó ṣẹlé epo wọn pa ajábalẹ̀ ìròyìn ni ẹjẹ́ àfihàn lọ sójú ọjà polówó ń ta àgbékarí ndí abáwádé àáwá tẹ́fádà tẹ́mọ́dà ara nísànsán torí wípé takọtabo làdálẹ̀ ayé ajá balẹ̀. balẹ̀ rìn. ajá balẹ̀. mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change tẹ́lọ̀ ẹ̀ ni. èmi mà ní tẹ́lọ̀ ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lórí lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama educon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama educon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. o oh eight one six nine o oh five o oh one four o o eight one six nine o five o one four o. celestial church of Christ àlàáfíà Parish ìkórè ìjọwá tí kò kẹ́lẹ́kẹta lé lọ́gbọ̀nrẹ́ o tọdún yìí tún máa mi ìlú Ìbàdàn títì mo superior senior evangelist prophet Tunde Akinlabi Matthew lọ́lọ́run lọ. bẹ́ẹ̀ni o àjọ̀dún ìkórè ìjọ Celestial Church of Christ àlàáfíà Parish sápẹ́ àkórí ẹ̀ harmony ó ti bẹ̀rẹ̀ ó ń lọ ìlú Ìbàdàn. Titi sunday november twenty eight gángan nídùúgbà ìkórè ìjọ sẹ̀lẹ̀ àlàáfíà máa wáyé ó máa lágbára jù bẹ̀rẹ̀ látago mẹ́wàá rọ̀ táyé kẹ́hìndé adégbòdù lólórí ẹ̀mí tó ń bọ̀ gbogbo olóko olóko tó kulu jankanjankan ló máa wà ń bẹ́ẹ̀ ó kájọ pàdé ccc àlàáfíà parish tó wà yánà sẹ̀lẹ̀ bus stop alongojo expressway wo road ìbàdàn irunṣẹ́ ọlọ́run aláyé most superior evangelist prophet tunde akínábí matthew lólùgbàlejò àgbà ọlọ́run àlàáfíà máa ń kórè ayọ̀ fún wọn náà tó o bá lè wá. jésù retí rẹ ojú àjọ pàdé níbẹ̀ ilé iṣẹ́ kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn ní títì. àgbáríjọ gbogbo ọmọ ẹgbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani dr abib ọ̀làmítóyè àti dr olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà ni bàbá wa kábíyèsí his imperial majesty ọba nàbídìí adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjí ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudrop ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light cross foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàbọ̀ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international. èmi ò rí bẹ́ẹ̀. sí o ní yìí bàbá gẹ̀gẹ̀ bàbá àtàtà onínúure pa David Kẹ́hìndé alabi ajíròba ti à dynasty ìlú awẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ bàbá dágbére fáyé lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́fà one oh seven years pa David Kẹ́hìndé alabi tó ráyé wá tó ráyé lò tó ráyé ṣe tó fi àwọn ọmọ ìdùnnú tó wọn ọmọ ọmọ sílẹ̀ sáyé a ó ṣèyí àgbẹ̀yìntẹ́yìn ṣe fún bàbá ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá twenty seventh November twenty twenty one yìí lẹ́tọ̀ ìsìnkú pẹ̀lú ìsìn ìdúpẹ́ burial and thanksgiving service nílé ìjọsìn Ebenezer Baptist Church àwẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ lọ́gán lẹ́yìn èyí ní ìgbàlejò tòun àwẹ̀jẹwẹ̀mú yóò tẹ̀lé nínú ilé ẹ̀kọ́ Baptist Academy Primary School tó wà lẹ́yìn First Baptist Church òkè bọ́dà àwẹ̀ pa David Kẹ́hìndé Àlàbí afẹ́ ọ̀ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù máa sinmi láyọ̀ olùgbàlà títí ọjọ́ àjíǹde ransom lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá awards presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwọn orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ tòrin tìjó ti lu tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà One, babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lolùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùndé proudly supported by fresh fm Lafia Hall and Talvik Favours of Tao Nibata á ti lárinrin jù. Ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn àti wá dé látọjú ọjà báyìí kí awátọ̀ pábọ́ọ̀lù ló báyìí o kọ́mọ fọ tẹnu ẹ̀ bọ́ta ní èyí tọ́já wípé ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tó bá wa wá sóde. So The Nation Saturday Saturday Punch Saturday Tribune tó ń ti Saturday Sun lọ́dọ̀ tèmi bí ẹjẹ́ ń ṣíde òkèlè àkọ́bù ìròyìn tọ̀dọ̀ tèmi eléyìí tí kì í ráwọn ọbẹ̀ lámúmírí láti ìta gbangba àwé ìròyìn ti The Nation Saturday ló ti lọ rèé balẹ̀ bàgẹ́ sí ojú ìwé kẹtàléníọgbọ̀n lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ntọ́kan gbogbo aráàlú gbọ̀ngbọ̀n yìí náà ni o nípa ọ̀rọ̀ epo bẹntiróòlì ó ní àwọn ẹgbẹ́ IPMAN àti àwọn ẹgbẹ́ míì sọ̀rọ̀ ni wọ́n pé gbẹngbẹng làwọn wà lẹ́yìn ìjọba àpapọ̀ o lórí ọ̀rọ̀ pé wọ́n yọwọ́ òrànwọ́ epo bẹntiró pé torí wípé ntẹ́ èèyàn bá náà ní ó fún yàn ńgbà wọn sì pa àwọn ò láǹfààní ẹ̀ mọ́ àwọn ò lè sọ pé wọ́n tẹ̀síwájú pẹ̀lú bẹ́ẹ̀ o pé kí gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ó sàn tòbí wọn gírí ni nígbà tí ń gba ẹnu gbogbo ẹgbẹ́ ipman àwọn àjọ ipman la mọ̀ sí àwọn àjọ tó jẹ́ ti òǹtajà epo bẹntiró èyí tí wọ́n dá dúró wọ́n pé àwọn náà ni wọ́n ṣe ìpàdé pọ̀ ní àná èyí tí ṣe ọjọ́ jímọ̀ tí wọ́n sì sọ wípé àwọn forí oko sọ̀ọ́dún pẹ̀lú ìjọba àpapọ̀ nígbà tí ń gba ẹnu gbogbo àjọ IPMA ń sọ̀rọ̀ ní ibi ìpàdé ọ̀hún ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ wọn Chinedu Okoronkwo ni ọ̀pàbíyàbídún ọ̀rọ̀ ìdí pàtàkì tí wọ́n fi ní kí àwọn wà ní ẹ̀yìn ìjọba àpapọ̀ wọ́n pé gbogbo kùdìẹ̀kudìẹ tí ń ṣẹlẹ̀ lágbọ́n ti ọ̀rọ̀ ìpèsè pẹbẹntró àti àjọ tó ń rí sí ìpèsè pẹbẹntró nílẹ̀ yìí wọ́n pé ó ti wá di àìlọ́sọ̀lọ́rùn pàká tó tó àpérò fún gbogbo ọmọ eriwo wọ́n pé ìjọba àpapọ̀ tí wọ́n ti kọ́kọ́ f fi owó ìrànwọ́ tí wọ́n ti fi ń kún ilé iṣẹ́ tí ń pèsè epo bẹntiró àti àjọ ọ̀hún lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè jẹ́ lílò ní fún aráàlú kówó tí wọ́n mọ̀ ta kọ́ mọ́ bá àpèrèkè sí i wọ́n pé ìjọba àpapọ̀ náà ló sọ pé kò sáàyè rẹ̀ mọ́ tó sì jẹ́ pé kì í ṣe wípé ìjàmbá àbí ìsọ́ọ̀tì ti ọ̀dọ̀ àjọ ipman ni yóò wá padà jẹ́ wọ́n pé tí ìjọba yẹrí rẹ̀ àwọn ò lè tẹ́rí sí i pé gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni kí wọ́n jẹ́ kí àwọn jọ gbàárò kí wọ́n mọ ọ̀nà tí wọ́n gbà máa kún ìjọba lọ́wọ́ nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ó pé gbogbo ìjà gbùdùgbùdù wípé epo bẹntiró iye tí wọ́n ń ta jálá rẹ̀ yóò tún gbé pẹ́ẹ́lí sí i wípé kì í ṣe wípé ó dùn mọ́ àjọ ipman nínú ṣùgbọ́n táwọn bá ń rà iná ni àwọn ọmọ ta àwọn ò sì lè mú tí ò sí káwọn ò fi kúnra wọn Chinedu Okoronkwo ó pé tó bá jẹ́ pé orí wípé ìjọba dúró lórí àbá tí wọ́n mú wá táwọn náà sì lọ́wọ́ sí ni ó pé kí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mọ̀ rí àwọn bí ọ̀tá o wọ́n sì mọ̀ rí ìjọba bí ọ̀tá bí ó ṣe pé ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà ń lo mu wọn sọ bẹ́ẹ̀ ọ̀nbẹ ní ojú ìw ìwé kẹtàléníọgbọ̀n ìwé ìròyìn ti The Nation Saturday. ọ̀rọ̀ kanlẹ̀ kan bá lé bọ̀rọ̀ bá ti délẹ̀ tán àtúmọ̀ kan jẹ́jẹ́ mojókòó mi ọ̀rọ̀ eléyìí tó kan gbogbo èèyàn pátá porogodo tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo rọ̀bì tó fẹ́ gbówó lérí òun náà ni wọ́n fi sí ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun tó jáde láàárọ̀ tòní o ibi tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń sọ fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé àwa ọ̀fẹ́ o ṣé mọ́fokò mẹ́dàlà ọjọ́ kan là á kọ́ wọ́n ní wọ́n pé a tún fi kún owó epo rọ̀bì iye ara jálẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ò ní gbà ó wọ́n ní lẹ́gbẹ́lẹ́gbẹ́ tẹ̀gbẹ́ olóṣèlú ẹgbẹ́ ti àwọn àárín ìlú kódà tẹ̀ máwọn ilé iṣẹ́ ilé iṣẹ́ tòun àwọn tó ní òun ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ní nàìjíríà wọ́n ló ń kálukú òun náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń nà síta o wípé ẹgbọ́n náà kí ni ká tí wàá tún pé èyí o bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àtúnṣe yára ti ń tètè ń fọn fèrè ẹ̀ sí ni létí wípé bí ó bá fi di ní ọdún tó ń bọ̀ jálá epo rọ̀bì kan yóò di òjìléní ọ̀ọ́dúnrún náírà three hundred and forty naira wọ́n ní ẹ̀ẹ́ ní kíni àti kíni àti kí gangan ni wọ́n ní ọ̀rọ̀ yìí òun ló ń gbẹnu àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ o láti èkó tó fi dé láfíà port harcourt tèdè pascum jalingo tó fi dé jamare Maiduguri tẹ́ ẹ dé Makurdi wọ́n ní kódà láti Abakaliki tó fi dé Abaki gan àwọn èèyàn tún sọ̀rọ̀ láti Ìbàdàn tẹ́ ẹ dé Bìdà wọ́n ní lórí ọ̀rọ̀ yìí kan náà kan náà mọ̀ ni wọ́n nígbà tí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ó mọ sọ̀rọ̀ ń tiẹ̀ látọ̀dọ̀ ẹni tí í ṣe akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ ọ̀hún Jàre Àjàyí wọ́n ní wọ́n náà ká kìlọ̀ síjọba ìjọba ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ra yín o lórí èròǹgbà eléyìí tẹ̀ ń rò pé ẹ tún wá jẹ́ kí owó epo rọ̀bì kó fò ókè fẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n láàní àní àòsí o yóò mú nǹkan bá àwọn èèyàn o yàtọ̀ sí pé yóò kó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kódà gan pa wọ́n ní yóò pa àwọn iléeṣẹ́ lára fíàgàn fíàgàn ọmọ ṣẹlẹ̀ nǹkan ọ̀mọ̀ ní í ṣe bẹ́ẹ̀ kọ́mọ̀ jọra wọn mọ̀ ni wọ́n ní ẹ̀wà gbọ́nà èyí tí a jẹ́ tí ò jẹ́ pé ń ṣe ni ìjọba kọ́kọ́ ṣe ẹbú ìfọpo tá a mọ̀ sí rìfáínárì nígbà wọn bá jẹ́ pé ẹbú ìfọpo bá dúró tán ṣe bẹ́yìn ìgbà wọn bẹ́ẹ̀ bá ti wá sọ pé tó ẹ fẹ́ yọwọ́ tán yẹ́nyẹ́ lórí eléyìí ti ṣe owó ìrànwọ́ lórí epo rọ̀bì wọ́n ní ìbámu dáa àmọ́ ní ìsìn ẹ owó epo àáfòfẹ́ sókè a ẹ jẹ́ dáadáa ẹ má irú ìgbésẹ̀ yẹn Afẹ́nifẹ́re ní sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ yòókù náà làwọn náà fi ọ̀rọ̀ léde ọ̀rọ̀ yẹn gan gbogbo ẹgbẹ́ ńlẹ̀ fẹ́ mọ̀ ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun ló wà àmọ́ sí níbi tí ọ̀rọ̀ ti ń jáde láti ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà National Association of Nigerian Students NANS àwọn náà ti sọ̀rọ̀ wọ́n ní ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ẹ dákun o èròǹgbà yẹn ẹ má jẹ́ ó wá sí ìmúṣẹ o bí bẹ́ẹ̀ kọ́ àwọn fúnra lára àwọn àwọn ò ní í gbà ó àwọn ò sì ní í faramọ́ wọ́n ní ọ̀rọ̀ eléyìí tó ń jáde látẹnu ẹni tó jẹ́ olùdarí àgbà ìyún fún iléeṣẹ́ elépo rọ̀bì lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀gbẹ́ni mele kyari ti ń sọ ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn tó pé pẹ̀lú yíyọwọ́ tìjọba yọwọ́ ìbọn bá ilé yọwọ́ tán òjìlélọ́ọ̀ọ́dúnrún náírà lẹ́ẹ̀mọ́rajà lé epo kan wọ́n ní ti ẹgbẹ́ òṣìṣẹ́ náà ní ẹ̀ẹ́ lébo àwọn òfaramọ́ táwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ yòókù náà ń sọ pé àwọn òfaramọ́ wọ́n láwọn táwọn jẹ́ akẹ́kọ̀ọ́ náà àwọn náà òfaramọ́ o ààrẹ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ Sunday aṣẹ́fọ̀n òun náà ló ṣẹ́fọ̀n ọ̀rọ̀ sí etí gbogbo aráyè nínú ìfiléde kan tó fi léde lánàá tí ìṣọjọ́ ẹtì Friday lẹ́yìn tó fi rán ìjọba létí wípé ẹ dákun ẹ má máa jẹ́ kí ohun ìnira máa débọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí ló dé tẹ́ ẹ̀ tí ẹ̀ fẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kọ́ máa lọ ní gbẹdẹmukẹ gbẹdẹmukẹ tó bá jẹ́ pé kọ́sàmọ̀dé pákáleke lẹ́ẹ̀ máa fẹ́ sánà rẹ̀ yìí tí wọ́n sọ ọ́ kẹnu belenja mọ̀já sórí àgbàgbé ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun ibẹ̀ gangan ni ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà. bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ò tán lè kán ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú epo bẹntiró ló ṣe jẹ́ o ní ìpínlẹ̀ Adamawa àwọn àjọ tó ń rí sí ìpín káàkiri lílo epo bẹntiró tí wọ́n sì ń rí sí àgbéléwọ̀n rẹ̀ bí ó ṣe jẹ́ ìrọ̀rùn fún àwùjọ ẹ̀ka ti ìpínlẹ̀ Yola èyí ìpínlẹ̀ Adamawa nílùú Yola ni wọ́n sọ̀rọ̀ wọ́n pé àwọn ti fi olùgbòǹgbòrò tó ń ti àgádágodo gbàǹdùgbàǹdù sí ẹnu ìloro àwọn ilé epo bíi méje kan pa wọ́n ní kódà ó tún kù bíi mẹ́rin kan táwọn tó ti máàkì rẹ̀ sílẹ̀ wípé bọ́ba ti di ọjọ́ ajé èyí ti ṣe ọ̀túnla òde yìí àwọn ọmọ bá wọn lálejò ní bíi ogún lánàá ọjọ́ Jímọ̀ ni ẹni tí ṣe ọ̀gá lẹ́ka ọ̀hún fún ti ìlú Yọ́là tí orúkọ rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni Sodiq Ibrahim ńlọ́pàá bíi yàbìdún ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn ti ń wípé gbogbo ìwà ìkà tí àwọn òǹtajà epo bẹntiró fẹ́ máa wù láti máa jẹ́ pé wọ́n mọ̀ fí àwọn aráàlú lápè nípa àárín epo bẹntiró rà pẹ̀lú mímọ́ mú àlékún bá owó ọ̀hún tọ́jà pé bí wọ́n bá ti gbọ́ kúkú òjò báyìí wọ́n mọ̀ dàmínú àgbánu ni wọ́n pe àwọn àjọ ọ̀hún sọ pé kò sí tọ́jọ́ o àwọn ò ní lajúlẹ̀ kí tàlùbọ̀ wọ̀ ọ́ nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Sodiq Ibrahim ní àkókò tí wọ́n ń yíde ìlú káàkiri ní ìpínlẹ̀ Adamawa àwọn ilé epo méjèèje tọ́rọ̀ kàn ọ̀hún ni wípé àwọn tí wọ́n jẹ́ ẹni tó ṣe tọ́jú ọ̀gá abẹ̀ ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ pé wọ́n dákun wọ́n mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí àjọ ọ̀hún sọ pé kò sí ní tó jọ àwọn tí kọ́kọ́ ṣe paná àwọn ó sì fún wọn láàyè láti ronúpìwàdà ó torí pé àwọn ó tún sílẹ̀ nígbà tí ọwọ́ àmọ́ fi àmọ̀ràn sọwọ́ sí gbogbo àwọn onílé epo káàfọ̀tà ó pé kìí ṣe ní ìpínlẹ̀ Adamawa nìkan o pé ní ẹ̀kálẹ́ka ní àwọn àjọ náà wà ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní tìǹbẹ̀rì àbí òrùlé orílẹ̀-èdè wa Nàìjíríà ní àwọn àjọ tó rí sí pínpín káàkiri àti àgbéléwọ̀n epo bẹntiró ó pé àwọn sì ti ṣèpàdé láti olúùlú lẹwa nílùú Àbújá ó pé ìpàdé ọ̀hún wáyé ìyẹn ọ̀gbẹ́ni Sodiq Ibrahim ní sọ̀rọ̀ ó pé ní ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tó rí kọjá lọ àti ọjọ́rú Wednesday iná ni àwọn fẹ́ fèrè po ní fèrè wípé ó ti yẹ ẹjẹ́ abẹ́sígbòrò káàkiri káàmọ́ mọ̀ bá àwọn ilé epo lálejò ká mọ̀ ṣe bíi ká mọ̀ jẹ wọn mọ̀ ká mọ̀ díbọ́n bíi wípé aráàlú ni wá ìpè káwọn ó sì mọ̀ gbé ọkọ̀ àwọn tọ́jú ọkọ̀ tí wọ́n mọ àwọn mọ̀ káwọn mọ̀ fi ṣiṣẹ́ kódà èyí tó ní àkọmọ̀nà okọ̀ àjọ ọ̀hún ní ara káwọn mọ̀ gbé jánà káwọn sì mọ̀ lo nǹkan ìdánimọ̀ yòówù tí ó jẹ́ kí àwọn kí wọ́n mọ̀ wípé àwọn ará abí ló tún ti déhùn káwọn mọ̀ yọ sí wọn gúlẹ́gúlẹ́gúlẹ́ bí olè lóru títí tí pàkúté tí àwọn bá kẹ́ sílẹ̀ láti fi ṣìkún òfin mú àwọn ilé epo tí ń ta epo kọjá àyè tí wọ́n ní wọ́n mọ̀ ta one hundred and sixty five naira tọ́jọ́ pé pàkútì òfin ọ̀hún yóò máa mú wọn síkúsìkún síkú ni wọ́n pe kì í ṣe ti ìpínlẹ̀ Adamawa nìkan táwọn èèyàn gbọ́ pé àwọn lọ́ọ̀rẹ́ fi olùgbòǹgbòrò tó ń ti àgádágodo gbàǹdùgbàǹdù sẹ́nu òlóró lé epo méje pàì nìkan ní ọmọ o ó kù nìbọn ró gbogbo ìpínlẹ̀ ti mẹ́ni abíòrù lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n pẹ́ káwọn onílé pọ́ ọmọ retí àwọn wípé àwọn ọba àwọn lálejò níbi ogun ló ti ní báwọn ó sì mọ iyọ̀ sí wọn níbi olè lóru ńlọ́wọ́ wípé ìjọba àpapọ̀ náà iṣẹ́ ń bẹ ní ọwọ́ wọn láti jẹ́kọ́jẹ́ wípé gbogbo ohun tí wọ́n bá lè ṣe láti ran aráàlú lọ́wọ́ wọn ò ní yẹ̀ wọn ò ní gbò lórí rẹ̀ o ó pé ìpàdé ọjọ́ ṣẹ́gun tuesday àti ọjọ́rú wednesday iná ni ọkàn rọrùnrù táwọn fi mọ̀ wípé àwọn kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa ti epo mọ́nú kòtò lọ́wọ́ pé wọ́n ń gbọ́ pé ìjọba ó ti yọwọ́ ìrànwọ́ epo bẹntiró lọ́wọ́ pé wọ́n ń pè ìjọba sọ wípé kọ́ńkálukú ó gbé ẹrù rẹ̀ níbi ọba ti wúwo ni wípé làwọn fi ń bá àwọn ilé epo lálejò wọ́n pé ọjọ́ ajé monday ti ń bọ̀ yìí àwọn ilé epo mẹ́rin míì tán ti sàmì sí àwọn ọlọ́rẹ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú pẹ̀lú wọn káwọn méje tán ti pa wọ́n mọ̀ bàrí bíi pé bọ́yà á mọ̀ ọ́n mọ̀ ṣe ọ̀tá wọn tàbí àwọn nìkan ló ṣe gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ wọn wọ́n lè bá a mọ̀ wípé ọwọ́jà agbára táwọn ó lò yìí yóò dé gbogbo ọ̀dọ̀ àwọn onílé epo tí wọ́n bá ya ọ̀dájú abiyamọ. ọbẹ̀ nínú ìwé ìròyìn ti Saturday Punch lójú ìwé kẹsàn-án bẹ̀ wípé àwọn àjọ tó ń rí sí pípín káàkiri àti àgbéléwọ̀n epo bẹntiró nílẹ̀ wa Nàìjíríà ká tìlú Yọ́là nípínlẹ̀ Adamawa wọ́n ti ṣe ilé epo méje pa báyìí lórí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa fi owó lé owó epo. ẹ jẹ́ ká tọ́ tààrà lọ sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune níbi tí ọ̀rọ̀ ti gbé ń jáde wọ́n pé àwọn tí wọ́n jẹ́ olùgbé ní ìpínlẹ̀ Plateau òun náà ni wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ tú ọ̀rọ̀ síta tí ọ̀rọ̀ ọ̀hún tó sì latanbọ́gi pẹ̀lú ẹgbẹ́ eléyìí tó jẹ́ ẹgbẹ́ àwọn darandaran lórílẹ̀‐èdè yìí tá a mọ̀ sí Meyiti Allah wọ́n ní ọ̀rọ̀ náà ni ló ń jáde ní gbígbóná sí gbígbóná láàrin àwọn méjèèjì síra wọn látàrí ìkọlù kan ìkọlù eléyìí tí wọ́n pé ó wáyé ní nǹkan alẹ́ ní ọjọ́ ẹtì Friday lẹ́yìn tó jẹ́ pé ní agbègbè tí wọ́n ń pè ní tègbé tó wà ní ìjọba àbílẹ̀ Baza ibẹ̀ gangan náà ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ níbi tí wọ́n ti pé ó kéré tán àwọn èèyàn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn níbi ìkọlù ọ̀hún wọn ò dín ní mọ́kànlá o tí ó sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba ẹ̀mí wọn wọ́n lé ọ̀rọ̀ yìí òun náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ lé lórí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ní láago kan òru gànjọ́ òun ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí àwọn àtìláwí ọ̀hún yabo agbègbè tá a wí yìí wọ́n gbẹ̀mí àwọn èèyàn táwọn ò tún fi mọ bẹ́ẹ̀ wọ́n pé ń ṣe ni wọ́n tún dáná sun àwọn ilé kan o kódà wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá gangan ti fi ìdí ẹ̀ múlẹ̀ o wípé èèyàn mẹ́wàá ni bá ìṣẹ̀lẹ̀ náà rìn tó sì jẹ́ wípé ilé eléyìí tó tó ọgbọ̀n níye ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dá iná sun nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ̀ gbé ọ̀rọ̀ jáde ìyún ẹgbẹ́ eléyìí ti ṣe ti àwọn tí wọ́n jẹ́ olùgbé ní ìpínlẹ̀ Plateau tí wọ́n ń pè ní Irigwe Development Association wọ́n ní wọ́n ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ tó yẹ ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó tọwọ́ àwọn darandaran wà léyìí tó sì jẹ́ wípé àwọn gangan àwọn ò lè gbà o kí àwọn kan tí wọ́n jẹ́ àtọ̀húnrìnwá kí wọ́n bá ilẹ̀ bàbá tàwọn jẹ́ o wọ́n ní eléyìí gangan òun náà ni ọ̀rọ̀ tí ó ń jáde léyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ tí wọ́n fi ń kan ẹgbẹ́ àwọn darandaran ọ̀hún wọ́n ní kódà àwọn èèyàn náà wọ́n sọ yanyanyanya ni o wípé ní tàwọn tàwọn gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú láti sọ wípé káàtì ẹ̀jọ́ máa ṣe nǹkan lájọṣepọ̀ kí àlàáfíà ó sì lè jọba ìlọ́dà bíi pé àwọn èèyàn yìí wọn ò fẹ́ ṣe kiri wọn ò fẹ́ gba bẹ́ẹ̀ fi ṣe iṣẹ́ o ẹnì tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn ìrígbè ọ̀hún ìyẹn ọmọọba Robert Ashi òun ló ṣíjú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sì sọ wípé níta àwọn báyìí o ìkòkò kò ní gbẹ̀yìn kó tún gba ṣọṣọ o àwọn ò ṣe bẹ́ẹ̀ àwọn náà ò ní gba kí ìkọlù kó tún máa ṣẹlẹ̀ lórí títà wọn bí wọ́n ṣe ń takò ọ̀rọ̀ síra wọn o ẹ̀já wa mú yorùbá àwògedengbe lọ́wọ́ ọ̀sàlẹ̀ ní tó jọ nǹkan fi wéhun epo ẹ̀pá ṣe bẹ́ẹ̀ ọjọ́ kóso ẹ̀ lírí ọwọ́ alábàáhùn ṣe bẹ́ẹ̀ ojú àrán ọ̀pẹ́ wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà nínú ìpinnu rẹ̀ láti rí wípé àwọn dàlúrúdàlúrú tí wọ́n máa mú ìkọlù mọ́ débàlú dárúgùdù sílẹ̀ lẹ́yìn tí wọ́n pe ní báyìí o wọ́n ti kà wọ́n gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbésùmọ̀mí wọ́n ti sọ yaya o wọ́n pe ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ eléyìí tó kalẹ̀ sílùú Àbújá òun náà ló gbé ọ̀rọ̀ náà kalẹ̀ yanja lẹ́yìn tí wọ́n fi ń pe ní báyìí o ẹnikẹ́ni tó bá ti dìídì gbé wàhálà kalẹ̀ gbiri ẹ kà sí agbésùmọ̀mí tẹ́rọ́rìsì ní ọ̀lẹ́dẹ̀ gẹ̀ẹ́sì wọ́n lé ẹni tó jẹ́ wípé ó fi ọ̀rọ̀ náà léde òun náà ni agbèfọ́ba àgbà lórílẹ̀ wa Nàìjíríà ti tún ṣe mínísítà fún ẹ̀ka àti ètò ìdájọ́ Abubakar Malami wọ́n ní Malami tó jí ògbó kangi agbẹjọ́rò sànù wọ́n ní lónìí abẹ́ẹ̀ mọ̀ rí nǹkan báyìí o nínú àtẹ̀jáde eléyìí ti ẹni tí mọ̀ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fún ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ti ìròyìn ọ̀mọ̀wé Umar Gwandu tó fi léde oníṣẹ́yìn náà ti rí tílé ẹjọ́ ti dìídì kéde ẹ̀ yáyáyáyá ìjọba àpapọ̀ sílẹ̀yìn àwọn tí wọ́n máa ń dà ìdí abánu tí ilé ẹjọ́ sì fi ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ yẹn èyí ò náà sì ní àmì àti alamí fún oníkálukú láti mọ̀ọ́mọ̀ wípé ìjọba ò fẹ́ kí mìmì kankan máa mì lélẹ́yìí tí ó máa da ìlú rú wọ́n ní adájọ́ eléyìí tó jẹ́ ti ilé ẹjọ́ gíga tó pàṣẹ bẹ́ẹ̀ ní ọjọ́ ọjọ́bọ̀ òun náà ni adájọ́ Táíwò Táíwò ti ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sílùú Àbújá wọ́n ló ṣe é lálàyé o pé àwọn igun kan wọ́n mọ̀ tí wọ́n da ìlú rú mọ́ ọkọ lùlù irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ní báyìí o agbésùmọ̀mí ni wọ́n ṣe bọ́rọ̀ yẹn ṣe wá ń jáde ló lọ sí ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tó jẹ́ ti apá àríwá lórílẹ̀‐èdè Nàìjíríà NYCN wọ́n láwọn náà ti sọ̀rọ̀ lánàá o wọ́n lé ẹ wò ó bí wọ́n ṣe sọ pé àwọn tí ń dà lúrù agbésùmọ̀mí ni kí wọ́n máa jẹ́ látẹ̀ní lọ wọ́n pé inú àwọn dùn sí o ìyìn táwọn fẹ́ kó ṣẹlẹ̀ òun gangan ló ṣẹlẹ̀ yẹn bí wọ́n ti sọ pé ikọ̀ yàmbídígà àti ikọ̀ yantara wípé agbésùmọ̀mí ni ọ́ tọ́já wípé adájọ́ táwò táwò tilé ẹjọ́ tó ga nílùú àbújá òun náà ló sọ bẹ́ẹ̀ wọ́n pe ẹnì tí ó fi àtẹ̀jáde òun léde òun náà ni isa abubakar lélẹ́yìí tí wọ́n fi ń sọ pé ẹ wo ẹni tíjọba ṣẹ̀ṣẹ̀ kéde yìí ó ṣẹ̀ṣẹ̀ dáa ni bàbá ti mọ̀ pé ń dọ́dára rúgúdù sílẹ̀ agbésùmọ̀mí ni ìmú agbésùmọ̀mí náà wọ́n sì mú òun kálukú ó ṣe kíni yóò ṣèwé àgbéjẹmọ́wọ́ ìyẹn lójú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun. káàbọ̀ ẹ kú ilé o. àjẹbalẹ̀ ìròyìn lágbo òṣèlú lójú ìwé kẹfà ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ẹgbàá wa dúró lé mọ́kànlélógún la mú mi rí tágbó òṣèlú mi ní ojú ìwé kẹfà yìí eléyìí tí Àkàṣà fi ń sọ̀rọ̀ ẹni tí í ṣe ògbóǹtagì kan ọmọ ẹgbẹ́ Arẹwà ní ilẹ̀ wa nàìjíríà alihaji tanko yakasai ẹni wọ́n yí pé ó ní ìdí tí ẹni tí í ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú all progressives congress ilẹ̀ wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu fi wá bá ń lálejò kò sí kò yẹ lórí ìpalẹ̀mọ́ ètò ìdìbò sípò gbogbogbò yìí tí ń bọ̀ ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ ní ọdún 2023 eléyìí tí aṣíwájú bọ́lá ahmed tó ní lọ́kàn láti díje dupò ààrẹ tó sì ń pe tolórí tẹlẹ́mù gbogbo àwọn èèyàn jọ láti lè bá àròsọ mọ́ndì fún gbàjámọ̀ ti kín bàbá alihaji tanko yakasa ìpè fún un láti wá bá ń lálejò kò sí èèwọ̀ ńbẹ̀ o ó pé òun sì ń jẹ́jẹ́ àtìlẹ́yìn òun fún un wípé ní òun ó ń rò sọmọ́ndì tí ètò ìdìbò náà tí ó fi kẹsẹ̀ járí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀ ti rí pé ọ̀rọ̀ wípé aṣáájú Bọ́lá pẹ̀ Tinubu ọ̀fẹ́ díje ààrẹ lọ́dún twenty twenty three ti lùgbòrò pa lẹ́yìn tó sì jẹ́ pé òun gangan ò jókòó ó sì ti ń lọ rèé bá gbogbo àwọn èèyàn káàkiri kọ́dà wọn pé oríṣiríṣi pátákó tó ní àkọmọ̀nà Bọ́lá pẹ̀ Tinubu ní ọ̀lọ́ sípò ààrẹ lọ́dún twenty twenty three wọ́n kó ti lùgbòrò ìgboro Èkó pa àti àwọn ìpínlẹ̀ míì náà ti mẹ́ni abẹ́ òrùlé orílẹ̀-èdè wa Nàìjíríà kọ́dà wọn pé ní inú oṣù kẹwàá ọdún tá ni ẹni tí gómìnà ìpínlẹ̀ èkó lagos ìyẹn babájídé sanwóolu ìlọléwájú àwọn ìgbìmọ̀ kan ṣe àgbékalẹ̀ ètò ìpolongo tó ń ti fífi ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc hàn wípé ní ẹjẹ́ káwọn ó dìbò fún o wọn ni kódà láti eh, inú oṣù kẹta ọdún tá a wà yìí tí adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc ti ṣe ayẹyẹ ọjọ́ bíi ọdún kọkàndínláàádọ́rin rẹ̀ sixty nine iná ló ti sọ wípé kò sẹ́wọ̀n ńbẹ̀ o báwọn aráàlú bá fẹ́ kó òun ó sì wọ́n òun ó sì wọ́n òun ó sì ṣe ojúṣe òun láti lè bá a léwájú eh, gẹ́gẹ́ bí ààrẹ ní ọdún twenty twenty three three ó sì tẹ́ ń lọ́rùn kódà kódà ọba kọ́lọ̀ ọ̀hún mu wọn ní gbogbo àwọn gómìnà tí bẹ ní abẹ́ òrùlé orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá tí wọ́n jẹ́ gómìnà lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú all progressives congress ẹni wípé tó jẹ́ ti aṣíwájú bọ́lá ahmed tinubu ni ti ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc àwọn fọwọ́ sí àwọn faramọ́ kódà gbogbo bọ́dìbọ́dì àwọn làwọn gbé kalẹ̀ láti lè bá a ṣe àtìlẹ́yìn fún un nígbà tó náwó àmọ́ sọ̀rọ̀ lákòókò tọ́lọ rèé bá àgbọ̀ntagì ọmọ ẹgbẹ́ afẹ́nifẹ́re ọ̀hún lálejò bàbá alhaji tanko yakasai adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc aṣíwájú bọ́lá ahmed tinubu sọ wípé ní tòun o n tó ń mọ̀ iná ni wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ bó ń bá wípé n táwọn èèyàn fẹ́ náà lòun ó ṣe bọ́kọ̀ òun ọ̀bá wa dá aláwùjọ sóun wa ní iyọ̀ bọ̀m̀bọ̀ wípé ṣùgbọ́n torí pé òun mọ̀ wípé òun ọ̀bọ ọmọdé lágbo òṣèlú iná ló lè mú òun sọ wípé ntọ́lá àlùfẹ́ náà ni òun ó ṣe tó 2023 ni ó pé kí gbogbo àwọn ọmọ o kódà bá a bá ń jẹ ìṣèwò ó pé kò ní í ṣèwò kankan torí pé ohun gbogbo tí ó jẹ́ ẹ̀ lọ́rọ̀ yìí bá ẹ̀yìn ẹni tí í ṣe ògbóǹtagì ọmọ ẹgbẹ́ afẹ́nifẹ́re ọmọ ẹgbẹ́ arẹwà ọ̀hún lálejò Alhaji Tanko Yakasayi wọ́n pe gbogbo ìrìn àjò náà ọkọ̀ yọ àwọn gómìnà gómìnà kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn tí wọ́n jẹ́ adarí fún ẹgbẹ́ òṣèlú APC kò yọ wọ́n sílẹ̀ tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu lọ́rọ̀ yìí bá Tanko Yakasayi lálejò ọ̀nbẹ ní ojú ìwé kẹfà ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní ó ní á o lójú ọjà. ẹ jálá rèé bá lójú ọjà ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ìjọba fún gbogbo iléeṣẹ́ tó ń tẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn èlòlé tó ń lò náà tó jójú lówó lẹ́dínwó jùlọ. top sources tún ti dé bó ṣe máa ń dé ní gbogbo ìgbà. iléeṣẹ́ wa tó ń bẹ ní woro roundabout àti ní challenge tó fi mọ́mọ́kọ́lọ́ mì tìtì. fákànṣe ti black friday níbi tẹ́ ti rajà tó jójú lówó lówó pọ́kú pọ́kú. tẹ́sí tún máa jàǹfààní èrè ìfàlẹ́sẹ̀kẹsẹ̀ láìsí lọ kábọ̀. àwọn nepa boys máa wà ní by. láti dẹ́ni pa wá bá wa ṣeré ya fọ́tò papọ̀. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún máa tajà fún wa fún wa lẹ́bùn kàbìtì kàbìtì. ọgọ́rùn-ún èèyàn tó bá náírà android phone ló tún máa gba power bank ọ̀fẹ́. ìwọ́sà ti gbórí wọlé kanlẹ̀ kó rè yíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́. àtàwọn èlé olè tí ń lona tó lé nílẹ̀ lẹ́dínwó jùlọ. má gbàgbé ní friday yìí làwọn nepa boys yóò mọ wà nílé iṣẹ́ top success tó ń bẹ ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ eco bank lójú ọ̀nà ring road challenge ìbàdàn tó fi mọ́ iṣẹ́ top success tó ń bẹ ní kákẹ́ building asunlẹ̀ fún elizabeth road mọ́kọ́lá ìbàdàn black friday pẹ̀lú nepa boy bẹ́ẹ̀ ṣe rojúlówó ọjà lọ́pọ̀ kú ọ̀yọ̀kù lẹ́tùmọ̀ kan What is the lamb? Hallelujah. Bíṣọ̀bù àgbà ìjọ elétò ẹ̀kọ́ Ìbàdàn is Grace most reverend and Mrs. Olúmiwá Olúṣínà Ọ̀dẹ́jàyé Bro Dr. Ọláyínká Mark Bọ́lájí Dàòṣìṣẹ́ lay president Very reverend Davidson Olúmídé Àlùkò Akọ̀wé Sínọ́ọ̀dù gbogbo àlùfáà àti gbogbo ọmọ ìjọ elétò ní Dàòṣìṣì Ìbàdàn. Ó ń kí olórí ìjọ elétò nílẹ̀ Nàìjíríà káàbọ̀ sílùú Ìbàdàn. His eminence Dr. Samuel Chukwuemeka Kanuwuche tó fi mọ́ ìyàwó wọn àti gbogbo àwọn tí wọ́n kọ̀ wọ́n rìn pẹ̀lú wọn sí Dàòṣìṣì Ìbàdàn fún àbẹ̀wò ọlọ́sẹ̀ méjì. His Grace Most Reverend and Mrs. Olumiwa Olusina Dejaye, the Archbishop and Bishop of Ibadan, Prof. Dr. Olayinka Mark Bolaji, the Official Lay President, Very Reverend Davidson Olumide Aluko, Senior Secretary, the Ministers, and all Methodist people in the Diocese of Ibadan. Warmly welcome the Prelate of the Premier Church in Nigeria, His Eminence Dr. Samuel Chukwemeka Kanu Uche, his wife and the entourage to the Diocese of Ibadan on his two weeks apostolic visit. Your Eminence, may your visit bring blessings to the land of Ibadan and its environs. Announcer, Methodist Church Church Nigeria, Diocese of Ibadan. Ajá balẹ̀, ajá balẹ̀. Gẹ́gẹ́ bí ara ìgbìyànjú alága ìjọba àbílẹ̀ Ẹgbẹ́dá, Honourable Sanda Sikiru Oyedele lajú ẹ̀ láti lè bá a mú kí gbogbo èèyàn yíká ìjọba àbílẹ̀ Ẹgbẹ́dá kí wọ́n máa sùn pẹ̀lú ìrọ̀rùn èyí gan ló mú Honourable Sanda Oyedele lajú ẹ̀ kó tẹ̀síwájú láti máa ṣe ìrónilágbára fáwọn ikọ̀ elétò ààbò pẹ̀lú àwọn nǹkan amúṣẹ́yá alága ti gbé ọkọ̀ mẹ́kra tuntun fáwọn ọlọ́pàá alákíá adélùbí eléyìí tí ọ̀gá ọlọ́pàá ọ̀gbẹ́ni Lawrence ẹ̀yìndẹ̀rọ̀ tó tẹ́wọ́ gbà nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ níbẹ̀ ni ọ̀nrẹ́bù sàǹdà sikiru oyèdélé lajú ẹ̀ ló ti ń jẹ́ kó di mímọ̀ wípé láti lè bá fòpin sí àwọn ìwà apákáleke àtàwọn ìwà àbàjẹ́ míì káàkiri ìjọba àbílẹ̀ gbẹ́dá àtàwọn agbègbè rẹ̀ alága ó tún mú wá sínú ìrántí wípé òun ti kọ́kọ́ gbé alùpùpù ọ̀kadà fún àwọn àgbáríjọpọ̀ ẹ̀ṣọ́ aláàbò aládàáni tìjọba àbílẹ̀ ẹgbẹ́dá ẹgbẹ́dá joint security network àwọn wọ̀nyí ni wọ́n dúró gẹ́gẹ́ bí aláàbò lágbègbè pẹ̀lú àkójọpọ̀ igun méjèèjì ẹgbẹ́ oòdùà tá a mọ̀ sí oòdùà people's congress opc àwọn àgbẹ̀kọ̀yà àwọn vigilante vgn àwọn ọdẹ agbègbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà rẹ́bù sàǹdà oyèdélé lajú ẹ̀ ó tún gbé ẹ̀rọ amúnáwá transformer fáwọn ọ̀gá ọlọ́pàá bíi méjì níjọba àbílẹ̀ ẹgbẹ́dá lára àwọn èèyàn tí wọ́n kọ́ wọ́rin pẹ̀lú alága láti rí kánsílọ̀ ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá eléyìí tí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá rẹ́bù Ibrahim Ọ̀làdèbó tí gbogbo èèyàn mọ̀ sí Simple tó léwájú wọn àwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá eléyìí tí olórí òṣìṣẹ́ Alhaji Lukman Muraina tó kóṣòdì àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá kò ní dàrú o alhaja serifat jùmọ̀kẹ́ Kiru agbẹnusọ fẹ́tọ̀ ìròyìn àti kéde níjọba àbílẹ̀ gbẹ́dá òun ló fi àtẹ̀jáde yìí síta. ajá balẹ̀ ajá balẹ̀. Now who use save border app we go approve legit na who use our promo code we go promote legit na who use remote as code go take their first ride for free legit yes your first ride is free for up to 400 naira simply go to your app store download the save border app and use the code remote to enjoy this awoof. save border your save okada. good morning doctor welcome mamana you bring your sister today no doctor na my neighbor be this. o oh. i don dey beg her to join us register for antenatal for hospital but she no gree. madam why now you no know say you suppose come register for antenatal when you dey pregnant. doctor i no wan catch coronavirus no be hospital the thing dey dey pass. if you cover your nose and mouth with face mask do everything dem say make you do corona no fit catch you for hospital. abeg help me tell am o. Oh. but look me now i no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play they come play o oh. dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine thank you doctor i no know say na so e be make i register for antenatal quick quick register for antenatal care once you know you are pregnant hospitals are still safe this message was brought to you by the state ministry of health with support from apin public health initiatives and us centers for disease control and prevention Ajabale, ajabale. ajá balẹ̀ ẹ káàbọ̀ padà látọjú ọjà. bẹ́ẹ̀ ni o ẹ káàbọ̀ láti ojú ọjà ìkànnì fresh náà ń pè bí one zero five point nine ẹ ti mọ̀ pé ilé orin náà ni níbi tí arin kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré ètò tó ti máa rin kíkín jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo challenge náà ń pè ìbàdàn tìṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ la ti ń gbé e jáde ìlú ti gbé e nílẹ̀ títún gbé àjèjì ẹ kájọ lè ṣòó ní ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú ni torí pé agbo òṣèlú náà láyà bàrá sí kó tó di pa lọ sí ojú ọjà ìdéǹdé tá a wá dé ẹja tó padà bẹ̀ ibi aróko tì sí káfàbọ̀ síbẹ̀ ní ọ̀bá láìfì wọ́n pe méje nínú ọ̀tán ti jẹ́ gómìnà rí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú òun náà mọ̀ ní ó jẹ́ pé wọ́n ti ń jàjà gbùdù dìgbò wípé àwọn náà tún fẹ́ di alága o ìyẹn ní ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà all progressives congress wọ́n pe bí ohun gbogbo bó ti ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́jà wípé ìpàdé àpapọ̀ yíyan olóyè ẹgbẹ́ òṣèlú apc òun náà ni wọ́n ti ń múra rẹ̀ lẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ wọ́n lè tí wọ́n sì ń rò pé ó dàbí pé oṣù kejì ọdún tí ń bọ̀ ọdún 2022 òun náà ni kíní ọ̀hún ọ̀sán mẹ́nà wọ́n ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sinimá fi léde o ní tí àwọn fẹ́ èròǹgbò kálukú ibi ìmọ̀ fẹ́ dù ọ̀hún ìmọ̀ fẹ́ dù wọ́n lè lé báyìí o gómìnà tó jẹ́ ti ìpínlẹ̀ Kebbi tó tún jẹ́ alága fún ti ẹgbẹ́ àwọn gómìnà lẹ́gbẹ́ òṣèlú APC ìyún atiku Abubakar Bagudu wọ́n ní lẹ́yìn ìpàdé tó di ìdí ṣe pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ní ọjọ́ ajé ibẹ̀ náà ló ti ṣe lálàyé wípé ẹ wò ó a ti fi orí ìkòkò wàá ti fi orí okòó àti fi sọ ọ̀ọ́dúnrún o lórí bí nǹkó ti ṣe lọ àti bí àwọn èèyàn ó ṣe máa sọ pé ìrànfẹ́ ìrànfẹ́ rèé wọ́n lè àmọ́ ń gbà tó fi ọ̀rọ̀ léde tán iná ló mọ̀ di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa sọ wọ́n ní tàbá ní ká wò ó ní àwọn méjèèje tí wọ́n jẹ́ gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n tún ti fi wípé ètò èròǹgbà tiwa náà ní pé a jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC léde wọ́n ní wọ́n jẹ́ àwọn gómìnà láti apá ti àríwá ilẹ̀ yìí láàrin gbogbo ẹ̀ ní ti apá ìwọ̀ oòrùn àríwá àti ìlà oòrùn àríwá mọ̀ ni ṣẹ́rí lápá ti ìlà oòrùn ti àríwá gangan wọ́n ní ibẹ̀ láti rí sẹ́nẹ́tọ̀ Alimadu Sheriff bákan náà la Kashim shetima tó jẹ́ pọ́n méjèèjì náà wọ́n ti fìgbà kan Shettima tóun ti Danjuma Goje tán ti fìgbà kan jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Borno tóun ìpínlẹ̀ Gombe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n ní bákan náà lápá ti. Tele, tele, tele, àárín gbogbo àríwá àwọn gómìnà tẹ́lẹ̀ táwọn náà tún pé tó bí kíní yìí bá sẹnu re alága wa wọ́n jẹ́ o fápapọ̀ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ibẹ̀ òun náà ni àtìrí Tanko Almakura tó fìgbà kan jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Benue rí o tòun ti ẹni tó náà ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bauchi Malam Isa Yuguda wọ́n lè kódà gan pa á lọ́wọ́ ti apá ìwọ̀ oòrùn àríwá láti rí ẹni tí òun náà ti fìgbà kan jẹ́ gómìnà rí ní ìpínlẹ̀ sanfara ìyẹn abdulaziz yari wọ́n wá tó gbogbo wọn o àtàwọn míì náà àtàwọn míì tó jẹ́ pé àwọn náà ti ń fi ẹni tí ń jẹ́ èrò ọkàn wọn hàn pé ẹni táwa náà ń wò ni pé ká lè di alága lẹ́gbẹ́ òṣèlú APC ẹ fẹ́ mọ̀ wọ́n ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni wọ́n fi gbogbo ẹ̀ sọ̀dọ́ sí. ẹ jẹ́ jọ rèé pàdé lójú ìwé kẹfà ìwé ìròyìn ti The Nation Saturday níbi ọ̀rọ̀ kan tí ẹni tí ṣe adarí àgbà fẹ́ka ètò ìdájọ́ ńlẹ̀ wa nàìjíríà èyàn mínísítà Abubakar Malami títún ṣe amòfin àgbà tó ti sọ̀rọ̀ tó pé àkókò tó wà yìí fún ìjọba àpapọ̀ láti máa gbo ewúro sí àwọn ọ̀daràn ẹyẹ tí mu sàn tí wọ́n ń dàlúrú ní tìbútò orílẹ̀-èdè wa nàìjíríà lójú olúlulẹ̀ wa nílùú àbújá náà ni adarí àgbà fẹ́ka ètò ìdájọ́ ńlẹ̀ wa nàìjíríà ti sọ̀rọ̀ tó wípé pẹ̀lú ìpàdé kan tó wáyé ní ọjọ́rú Wednesday eléyìí tó rékọjá lọ ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ ti jọ́kẹjọ́kẹjọ eléyìí tí wọ́n máa ṣe pẹ̀lú ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ ní ìlú Àbújá ó pẹ́ bẹ́ẹ̀ náà ni a ti forí okòó sọ̀ọ́dún tí wọ́n sì gbé ìwé ọ̀hún wá síwájú ilé wípé ní báyìí o ìlànà mọ́fọ́kọ́ mi sọ̀nà ọjọ́ kọkànlá kan ní ìjọba àpapọ̀ ti wá là kalẹ̀ láti jẹ́ kọjá pé gbogbo ẹnikẹ́ni tó bá ya oníwà ìwà dàlúrúdàlúrú bí àwọn ajínigbé ni àwọn afi wọ́n ṣètùtù ọ̀la àwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí agbébọn àti ẹni yòówù tó bá dúró gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ domi àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà rú gbùdùgbàdà wọ́n pé ìjọba àpapọ̀ ti pàṣẹ mọ́nà wá kódà wọ́n pé àṣẹ ọ̀hún lọ sí ọ̀dọ̀ àwọn òṣèlú ètò ààbò wípé ẹ dákun o ẹni bá rán ní ṣẹlẹ̀ abẹ́rù àìbẹ̀rù ẹni tí a jẹ fún àdẹ̀rí àgbàfẹ́ka ẹ̀ka ètò ìdájọ́ ńlẹ̀ wa nàìjíríà wá pé bí ọdún ṣe ń parí lọ tọ́jà wípé oníkálukú iná ni ètò ààbò rẹ̀ yẹ kó gbópọn sí àti ẹ̀mí àti dúkìá wọn ni náà ló mú kí ìpàdé ilé ní ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ kí wọ́n gbé wá síwájú gbangba wálíà wípé ẹ̀gbọ́n bí ọdún títí ń parí lọ o àwọn ìka ìdá tí wọ́n mọ̀ lọ rèé lúgọ sójúgbó mọ̀ jí ìyàn gbé kóńbókóńbó tí wọ́n mọ̀ jẹ́ pé wọ́n mọ̀ já ọkọ̀ gbà ní ojú pópó tí wọ́n mọ̀ dúró ń dúró wípé kí wọ́n mọ̀ wá ọ̀dọ́ agbébọn tàbí láti lọ rèé mọ̀ fún àwọn èèyàn ní àkámọ́mọ́ ilé ìpè ó yẹ kí ìjọba àpapọ̀ pa ìdí ọ̀rẹ́ dà wọ́n ní ní báyìí àṣẹ ọ̀hún ti wá lọ sílé ẹjọ́ gan pé ẹnikẹ́ni tí wọ́n bára mu ní ọwọ́ sáà ta wà yìí wípé onítọ̀hún òjò tí ọ̀pá àjẹ rẹ̀ lóde ọgbọ́dọ̀ délé wí ni o àdàrí ẹgbàfẹ́ ka ètò ìdájọ́ lẹ̀ wa nàìjíríà ìyún àbákà màlàmì òṣà ìwà pàrọwà sí etí àwọn òṣè elétò ààbò wípé ó ti di ọwọ́ wọn báyìí àmúlélè wípé ńgbà tí wọ́n bá ti fìyàn jó ìyà àwòdì ọ̀yà ó wùwà tí ó fi lè gbádìí ẹni o ọ̀yọ́ kọ́mọ́ lè gbádìí ẹ láéláé wọ́n yí pé ìjọba àpapọ̀ ọ̀jẹ̀ ń tí ń bà á nínú jẹ́ ìyún ààrẹ muhammadu buhari eléyìí ti ṣe ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó sì jẹ́ tó kù díẹ̀ káàtó wípé àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọn ò fi ọwọ́ ti ìfẹ́ mú ọ̀rọ̀ ètò ààbò tí ń ṣẹlẹ̀ yìí pé ẹ̀kọ́ ní kókó ni kì í ṣẹjọ́ alágbàdo ìjọba àpapọ̀ ṣùgbọ́n ààrẹ muhammadu buhari ni wọ́n na ọwọ́ láìfí àti ìka àléébù sí wọ́n wáyé pé ààrẹ gan ti wá ní tó òun ṣetán láti pàdé ọ̀rẹ́dà o gbogbo àwọn oníwàhálà bí wọn ló kódà wípé kò yọ ẹ̀yà kankan sílẹ̀ tó bá jẹ́ ẹ̀yà tí ó fẹ́ kí ètò àkóso òun kọ kẹsẹ̀ járí ọ̀nbẹ ní ojú ìwé kẹfà ìwé ìròyìn ti The Nation Saturday tó jáde fún tòní. belenja ló kù tá a mọ̀ já ẹjẹ́ ìrora já eléyìí sí o wọ́n pé ọkọ̀ kan léyìí tó jẹ́ pé ní tí ó dìídì kó tó kúnnú ẹ̀ gbá ọkọ̀ bọ́ọ̀sì òun náà ni àwọn nǹkan jagun wọn ni ó sì gbéra láti ìpínlẹ̀ Katsina ni ló ti ṣíná sọ́kọ̀ tó wá jẹ́ pé ibi tí ọwọ́ ti gbé tẹ̀ òun náà ni ìlú Àkúrẹ́ tíṣolóyè mẹ́kùn tíṣolúlu ti ìpínlẹ̀ Ondo nígbà tó ń fi ìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ àmọ̀tẹ́kùn ń bẹ̀ olóyè adétúnjì adélẹ́yẹ ló pe ọwọ́ ba ọkọ̀ ọ̀hún o lẹ́yìn táwọn sì ti tì í lọ́pọ̀pọ̀n lọ sí iwájú ilé ẹjọ́ májísírèètì kọ́dà wọ́n ti sàmọ́ gbaga ó ní tí àwọn bá mọ̀ lọ́wọ́ ó ṣe é lálàyé ó ní àwọn nǹkan tó lóró gbà bí àwọn bí ọkọ̀ tí wọ́n lè fi ṣeni lọ́ṣẹ́ bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni ó ní àti àwọn nǹkan míì tó pé ń ṣe wọ́n sin gbogbo ẹ̀ sí àwọn abẹ́ ìjókòó ó ní ibi ọwọ́ tí ó sì ti bà ni làwọn ti sún lọ wájú ilé ẹjọ́ èyàn bá ń belé ń jà ojú ìwé keje ìwé ìròyìn Saturday Tribune ìyàwó ojúku ó ti ṣe bẹ́ẹ̀ ó mọ̀ ti sọ̀rọ̀ wọ́n pe lórí ọdún kẹwàá eléyìí tí bàbá òun tó ti ṣe bẹ́ẹ̀ tó ti sílẹ̀ ṣaṣọ́búra wọ́n ní ìyún Ikemba Odumegu Ojukwu ìyàwó rẹ̀ Bianca Ojukwu ti sọ̀rọ̀ wọ́n ní ó sì dáhùn pọ̀ ní o pẹ̀lú gbogbo àwọn àgbààgbà lẹ́yà àti ìgbò bí wọ́n ti ṣe bẹ ààrẹ Muhammadu Buhari pé ẹ dákun ẹ tú Nnamdi Kanu sílẹ̀ ní ìgbèkùn ibi tí ẹ gàn mọ́ o wọ́n lè oní lẹ́yìn ọdún kẹwàá eléyìí tí ọkọ òun ti kú ẹ sì ń wo pé àwọn èèyàn òye sọ pé àwọn fẹ́ ya lọ àwọn fẹ́ ya lọ ara ti mọ ibi náà rèé o ìyìn tó sì lè mú kí nǹkan kó tètè mọ lójútùú ó ní kó jẹ́ wípé irúfẹ́ Nnamdi Kanu ọjọ́ eléyìí tí wọ́n túlẹ̀ wọ́n pe ọ̀rọ̀ nǹkan nǹkan náà iná ni ọmọ ojúkú ni òun náà sọ gbé ìyá rẹ̀ lẹ́yìn ìyẹn àmẹ́fúlà ojúkú ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ojú ìwé keje ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ló wà a rọra mọ̀ wá palẹ̀ ìwé ìròyìn mọ́ nílẹ̀ báyìí táwa náà ó sì ra tẹ̀lé bọ́ọ̀ta jẹ́jẹ́jẹ́jẹ́ àmọ́ kí n ra jo eléyìí mọ́ni ní ojú ìwé ìkẹrin ìwé ìròyìn ti The Punch ní ìpínlẹ̀ Ògùn ìjọba abẹ̀ ẹni tí í ṣe e, gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ọ̀rọ̀ àwọn e, ẹ̀ka tó rí sí e, ẹ̀ka aṣọ́bodè lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti lè bá a jẹ́ pé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìdàgbàsókè ìpínlẹ̀ Ògùn ó ní kí wọ́n ní ẹ̀mí ìfẹ́ pẹ̀lú aráàlú bóyá ìlànà tí àwọn kan nínú wọn fi ń ṣiṣẹ́ ìlànà à ń dá aráàlú lóró ni lákòókò tó àlejò ọ̀gá tuntun tí wọ́n gbé wá fún ẹ̀ka tìpínlẹ̀ Ògùn lọ́mọba Dàpọ̀ Abíọ́dún mọ́ àmọ̀ràn náà ṣọwọ́ sí iléeṣẹ́ aṣọ́bodè wọn bẹ́ẹ̀ nùwé ìròyìn ti The Punch tó jáde fún tòní. ẹjẹ́ ara mọ́ fẹ́lẹ́ ìkọrin ìdágbére lọ ká sì da aṣọ bo ìtàgé ká tún lè padà wá nígbà míì ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune wọ́n ní ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ló ti sísọ lójú òpópónà kan eléyìí ti ṣe ó lọ láti